ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò gbẹdẹmukẹ gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ orúkọ tèmi ni adémilọ́lá làwọn àlòrétẹ́ èmi lọ́mọ àkẹ́sọ́ balẹ̀ ọjà ọmọ amóhoro bí ìlẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ìṣe wa lórí ètò yìí ni a ti máa ń ṣe àwọn ṣe àfihàn àwọn ayẹyẹ lóríṣiríṣi eléyìí tí àwọn èèyàn ti ṣe irúfẹ́ ayẹyẹ yòówù tí ẹ̀yin náà bá fẹ́ ṣe ẹ kàn sí wa nílé wa NTA twelve Abẹ́òkúta ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ àwa náà àgbégèlè àtúngbé fìlà àwa síbi ayẹyẹ náà á jẹ́ kí ẹ mọ̀ wípé ó ládùn ó lárinrin lọ́sẹ̀ yìí a ó máa ṣe àwọn àfihàn ayẹyẹ lóríṣiríṣi ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ètò Gbẹdẹmukẹ́ tẹ̀síwájú ẹ máa bá mi ká lọ. padà sórí ètò yín ètò wa ètò gbẹdẹmukẹ gbẹdẹmukẹ náà sì ni o ètò ní gbẹdẹmukẹ ẹbí ará àti òjúlùmọ̀ ló péjọ láti bá gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti akéde ètò àkọ́kọ́ níléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta yèyé Olútóyìn Dáramọ́lá ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn gbẹdẹmukẹ wà níbi ètò ayẹyẹ náà ẹ tẹ̀lé mi ká lọ jẹ́ ká wo bó ṣe lọ sí. àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àti àwọn alájùmọ̀ṣe ni wọ́n parapọ̀ láti bá ọlọ́jọ́ ìbí yèyé olútóyìn dáramọ́lá yọ̀ tí wọ́n sì kí i káàbọ̀ sínú gbọ̀ngàn náà pẹ̀lú tòun tìlù tìfọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti ibi gbogbo láìyọ àwọn ọba alayé sọ́tọ̀ ni wọ́n parapọ̀ nílùú Abẹ́òkúta láti lè bá ọlọ́jọ́ ìbí yọ ayọ̀ ọjọ́ ìbí rẹ̀ ọdún karùnléní ọgọ́ta tó ń ṣe lókè ìpẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA tí wọ́n ti fẹ̀yìntì àti àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lára àwọn tí a ti rí ọ̀gá àgbà iléeṣẹ́ NTA Abẹ́òkúta Fúnmi Wákàmá ẹni tí ọ̀gá àgbà lẹ́ka ètò ìròyìn Fúnmiláyọ̀ Ọ̀pátọ́lá ṣojú rẹ̀ darapọ̀ mọ́ àwọn ẹbí àti ọ̀rẹ́ ọlọ́jọ́ ìbí láti kí i kú oríire pàápàá lásìkò tí ọlọ́jọ́ ìbí náà ṣẹ̀ṣẹ̀ jẹ oyè yèyé mẹ́tọ́ ti ìlú Gbàgùrá nílùú Abẹ́òkúta ọlọ́jọ́ ìbí yìí àti àwọn ẹbí rẹ̀ ni wọ́n fi ọpẹ́ fún Ọlọ́run ọba pàápàá lórí ti ayẹyẹ ọjọ́ ìbí náà tí wọ́n sì gé àkàrà òyìnbó ọlọ́jọ́ ìbí tí í ṣe yèyé olùtóyìn daramọ́lá ni ó jẹ́ gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ tó sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò bẹ́ẹ̀ ni ó jẹ́ obìnrin kan pàtàkì tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn láwùjọ ó bẹ̀rẹ̀ iṣẹ́ ètò ìgbóhùnsí afẹ́fẹ́ rẹ̀ níléeṣẹ́ NTA Channel twelve nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn káàbọ̀ padà a gbàdúrà fún màmá wa pé igba ọdún ọdún kan ni fún wọn bákan náà a ní ètò oyè jíjẹ àti wíwé láwàní fún sheik mohammed salis alao adẹnẹkàn eléyìí tí wọ́n fi wọ́n jẹ kálífà àgbà fún ìjọ tìjàníyà fún ilẹ̀ yorùbá edo àti ìpínlẹ̀ delta báyìí ni ètò náà ṣe lọ sí ẹ tẹ̀lé mi ká lọ bí ètò wíwélá wà ní sheikh mohammed salis alawa denekan ṣe lọ gẹ́gẹ́ bí grand khalifa ti tijaniyat ilẹ̀ yorùbá edo àti delta ṣe lọ nìyí látọwọ́ grand khalifa tijaniyat lágbàáyé tó fi orílẹ̀-èdè senegal ṣe ibùgbé sheikh mohammed ibrahim Nias ẹni tí ó ṣojú sheikh ibrahim abdullahi niass nínú wáàsí rẹ̀ oníwàásí àgbáyé kan láti Ìlọrin Sheikh Sulaiman Farouk Oníkíjìpá ẹni tí ó ṣe àpèjúwe kàlífà àgbà titun ọ̀hún gẹ́gẹ́ bí ẹni ọlá tó ní ìwà ọmọlúàbí pẹ̀lú àmọ̀ràn fún àwọn olùjọ́sìn nínú ẹ̀sìn tìjànìyà pé kí wọ́n ní ìbáṣepọ̀ nínú ìfẹ́ àti ìṣọ̀kan fún ìgbésókè ẹ̀sìn Islam ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó ń bá Sheikh Adénẹ́kànyọ̀ rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé ìgbé ayé òdodo láti jogún ìjọba ọ̀run kàlífà àgbà titun náà sheikh mohammed salis alao adenakan sọ pé ipò titun ọ̀hún jẹ́ ìpè sí iṣẹ́ síwájú sí i. máa fi káàdì ètò gbẹdẹmukẹ ti ọ̀sẹ̀ yìí ni àṣekágbá àjọ̀dún Lísàbí ti ọdún 2022 eléyìí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀karùndínlógójì irú ẹ̀ báyìí ni ayẹyẹ náà ṣe lọ sí ẹ tẹ̀lé gbẹdẹmukẹ ká lọ torí gbẹdẹmukẹ náà wà níbi ètò náà àǹfààní ni èsì ìdúpẹ́ náà jẹ́ láti yin ọlọ́run fún àtìlẹ́yìn tó jẹ́ kí ayẹyẹ Lísàbí tọdún yìí ti ṣe ẹlẹ́ẹ̀karùndínlógójì irúfẹ́ rẹ̀ wáyé nínú ìwàásù rẹ̀ bíṣọ̀bù ìjọ anglican ti dáúsìsì Ogorimagongo nípínlẹ̀ Kogi ẹni ọ̀wọ̀ tòótọ́ Festus Davis ní àwọn ọmọ ilẹ̀ yìí gbọ́dọ̀ fi ara wọn jìn fún ìdàgbàsókè òun ìlọsíwájú rẹ̀ àti láti jẹ́ kí àwọn tó ti sọ̀rọ̀ sínú lè tún èrò wọn pa fún ọjọ́ ọ̀la rere ilẹ̀ yìí. ìmọ̀tara ẹnìkan ó ti pọ̀ jù òun ló ń bà wá jẹ́ òun ló ń dà wá rú tí ìmọ̀tara ẹnìkan tó bá ti lè tá bá ti lè gé yẹn kù láàrin wa ìlọsíwájú á tó bá nàìjíríà bíṣọ́ọ̀bù ìjọ anglican diocese ẹ̀gbá ẹni ọ̀wọ̀ tòótọ́ emmanuel adékúnlé àtàwọn òjíṣẹ́ ọlọ́run yòókù nínú ọ̀rọ̀ ìyànjú wọn bu ẹnu àtẹ́lu bí ìwà ìpànìyàn ṣògùn owó ṣe ń wọ́pọ̀ nílẹ̀ yìí tí wọ́n sì rọ ìjọba láti tètè pa kìtìmọ́lẹ̀ wá nǹkan ṣe sí i. ṣáájú ni aláké tilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ti kà látinú ìwé mímọ́ ìyẹn ìwé lúùkù orí kejìlélógún ẹsẹ̀ kínní sí ìkẹtàlélógún níbi tó ti rọ àwọn ará ìlú láti rí i pé wọ́n jìnnà sí èyíkéyìí ìwà tó lè fa ìbínú ọlọ́run ẹ jẹ́ ká dira mú ká ṣe alẹ́yọ̀ kan gbogbo ọmọ ẹ̀gbá tí létò oko ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ̀ràn tí ò bá ní tó ẹ ràn lọ́wọ́ ẹ má jẹ ẹ má dojú oyè ẹ̀dá nìkan jọpọ́n. ìdàgbàsókè ètò ọrọ̀ ajé jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìgbáyégbádùn ará ìlú ìdí nìyí tí wọ́n fi ń pè fún àlékún akitiyan láti farajìn fún ìlọsíwájú ilẹ̀ yìí látara fífààyè gba àwọn ọ̀dọ́ sí i láti ṣe rere láti Aké nílùú Abẹ́òkúta Tọ́pẹ́ Àlàbí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA. gbogbo ọmọ Ẹ̀gbá nílé àti lóko pé ọdún àyàbò fún wa o Lísàbí agbòǹgbò àkàlà àgbè gbogbo wa o níbí ni a ó máa dánu dúró fún gbẹdẹmukẹ ti ọ̀sẹ̀ yìí irúfẹ́ ayẹyẹ yòówù tí ẹ̀yin náà bá fẹ́ ṣe ìṣílé ni ìgbéyàwó àbí ìsọmọ lórúkọ oyè jíjẹ pàápàá jùlọ ìsìnkú àgbà ẹ kàn sí wa nílé iṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta ẹ jẹ́ ká fi tiwa ẹ jẹ́ ká fi gbé tìyín lárugẹ àǹfààní tó wà fún gbogbo ẹni tí ó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa nílé iṣẹ́ wa NTA twelve ọgbẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe Tuesday ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ fún àkọ́tún ètò gbẹdẹmukẹ lórí Star Times one oh three ilé onílé wa ọ̀nà nílọ̀wà adémilọ́lá wa ló ń dágbére fún yín pé ó dàbọ̀.